masha'a hadith 263 ani abi rọjá látọ̀dọ̀ bàbá rọjá kọ́ọ̀l ọ sọ pé kọ́ọ̀lá imran ibn hussein imran ọmọ hussein ọ sọ pé nazalati ayatul mutiya fi kitabillah aya mutiya aya kàṣe hajj gbẹdẹmukẹ pẹ̀lú umura wọ́n sọ̀kalẹ̀ nu kùránì náà yaani mutiya alhaj ká ṣe hajj àti umura papọ̀ àyà rẹ̀ sọ̀kalẹ̀ náà wà á mára náà bí ha rasulullah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ aláwọ̀ sì pa wá láṣẹ rẹ̀ fúnmá lam tẹ́ǹzìlì àyà lẹ́yìn náà ááyà kan ò tún wá sọ̀kalẹ̀ mọ́ tẹ́ńsákù ááyàtà mútíá mútíá àtìlẹ̀ hajj ááyà kan ò tún wá sọ̀kalẹ̀ mọ́ tó ń pa ìdájọ́ ááyà mútíá rẹ́ wàlámù yẹn ni àánihà rasulullah sallallahu alayhi wa sallam ògìṣẹ́ àlá ò sì kọ̀ fún wa hátà máa ta títí ó fi kú. kọ́ọ̀lá rọ́jù lumira yihibad lẹ́yìn náà ọkùnrin kan wá fi làákàyè rẹ̀ ọwọ́ aṣọ mọ̀ọ́ṣáà ọwọ́ aṣọ tó fẹ́ ṣẹ́ńtọ́ wá fẹ́ lọ́wọ́ kàwá ni ntọ́ ń fẹ́ ni pé kéèyàn da hajj ṣe lọ́tọ̀ kó ṣe umura lọ́tọ̀ ó dàbẹ́ ni pé inú sọ́yìn Bukhari ni àdìsí tí mo fẹ́ rìfáàsì yẹn wà tẹ́ bá lọ yẹ sọ́yìn Bukhari yín wò. ní abẹ́ irú àkọlé yìí níbẹ̀ umaru sọ pé èrò èrò ó mọ dánlé ọlọ́run ní àwọn àsìkò kan èrò yóò mọ dá nílé ọlọ́run fún àwọn àsìkò kan ọ̀wọ́ àsìkò tèrò ó pọ̀ ń bẹ̀ ó ní àsìkò oṣù hajj tó jẹ́ pé nígbà náà ni àwọn èèyàn ó máa ṣe ájì àti umura ẹ má jẹ́ kí èrò dánlé ọlọ́run ẹ wo good làkàì good làkàì nìyẹn o good view pé táwọn èèyàn bá ń ṣe ájì àti umura papọ̀ nínú oṣù ṣe hajj àwọn èèyàn ò ní máa wá sí maka. Si ní onú oṣù sọ́fàr rọ̀bíùlì awa rọ̀bí sani jùmọ́dà awa jùmọ́dà sani eh, rọ́jàb shaban wọ́n tún lè wọn ò wá ramadan gan so oṣù lulikọ́dà lulija muharramu làwọn èèyàn máa wá ń bẹ̀ so umaru wa wò wípé kí èrò mọ́ bá a ọlọ́run ẹ má jẹ́ ká fààyè gbà wọ́n láti máa ṣe hajj àti umura papọ̀. ráyún sọ́hì ráyù tó mú wà wọ́n dáńtò tọ̀ pé kílí ọlọ́mọ bá pààyàn fún ọ̀pọ̀lọpọ̀ oṣù. láàkín ṣùgbọ́n tó wà ń bẹ̀ ni pé nígbà tí ẹ̀ńtọ́ lọ ń fẹ̀sìn rán tó wá fààyè ẹgbà wá ńkọ́ ohun tó jì sí ọlọ́run fààyè ẹgbà wá ohun tó lọ ń fààyè ẹgbà wá ta tún wá ló ń tọ̀hún tí ó sọ pé fún di kan gbogbo òdì tó bá rí orí kó jẹrà mọ́ níkùn ni torí pé sìn wa kìí ṣe ẹ̀sìn tó ní kí irú wògìrì wá kó máa dá sí i ọ̀gbọ́yé so ló fi gá sí pé a gbọ́dọ̀ ṣọ́ra fún làákàyè wa níbi tí nọ́ọ̀sù bá ti wà lá alikiyas ma anas lá kiyas ma anas ibi tí nọ́ọ̀sù bá ti wà tó ti yanjú ọ̀rọ̀ mọ́tò wá gbé sórí òṣùwọ̀n kankan mọ́ ohun tí nọ́ọ̀sù ṣe tó sọ yẹn ibẹ̀ lọ̀rọ̀ wà ẹ wá wò lónìí ẹ wò ní òní ìyẹn umaru rò lọ́gọ́ náà lọ́hùn yẹn ó ti wá lukudéètì pé ilé ọlọ́run àwọn èèyàn ní máa wá síbẹ̀ except during the month of hajj ẹ wá wò lónìí àwọn èèyàn wá ń ṣe wìtìwìtì lójoojúmọ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ láwọn èèyàn ń pòòyì kíni ní ń pòòyì mọ́kà ah! àìríṣe wá ní ọjà máa pòòyì mọ́kà. àwọn tó rí ṣe wọ́n ń pò yìí mọ́kà ni kódà àwọn kan bẹ nàìjíríà wọ́n yìí kí jímọ̀ ní nàìjíríà wọ́n kì í kí júmọ́à wọ́n yìí kí nàìjíríà. kéèyàn máa lọ mọ́kà every week every week àìríṣẹ́ sí wa ni ò jẹ́ kí ká mọ̀ fòyí mọ́kà kọ́lọ̀ jẹ́ káwa náà oríṣe torí tọ́wá ti di pé ìyẹn lọ kí jímọ̀ ní mọ́kà lọ́sọ̀ọ̀sẹ̀ yóò níbi tí ṣẹ́ńjì dé ní àpò rẹ̀ yóò níbi tó dé lápò rẹ̀ ok ẹ jẹ́ ká bọ́ sórí àkọlé mi báàbù lè hadi orí ọ̀rọ̀ ẹran ọrẹ ẹran ọrẹ lọ wo ìtọ́sẹ̀ rẹ̀ ẹran ọrẹ ni ohun tí wọ́n fi ta ilé ọ̀wọ̀ kàábà lọ́rẹ ní ràkúnmí ni o màálù ni o àgùntàn ni o àti òmíràn náà ń pè ní alihadi ẹran ọrẹ hadith two six four. hadith 264 ani aisha radiyallahu anha qalat fatalitu kọ̀lá ida hadiyi nabi sallallahu alayhi wa sallam thumma ash'araha wa qalladaha aw qallartuha thumma ba'atha biha ila albayt wa aqama bil madina fama haruma alayhi shay'un kana lahu hillun hadith 264 264 àní Aisha láti ọ̀dọ̀ Aisha kí Allah yọ́nú sí i kọ́ọ̀lá tí ó sọ pé fatalitu kọ̀láìdà hadiyin adiyin nàbí sallallahu alayhi wa sallam mo wé nǹkan mọ́ ọrùn ẹran ọrẹ ànábì mo wé nǹkan sàmọ̀ kí mo sọ lẹ́ẹ̀kan pé mi kí wọ́n mú bàtà tó ti gbó kí wọ́n dàlú kí wọ́n fokùn sí i kí wọ́n á so mọ́ ẹran lọ́rùn tí Yorùbá ń pè ní bíbá àlélé nǹkan mo wé nǹkan mọ́ ọrùn ẹran ànábì sallallahu alayhi wa sallam fún màá ṣì ń ara ha lẹ́yìn náà ànábì fi àmì sí ike ẹ̀yìn rẹ̀ ike ẹ̀yìn kínní yẹn ànábì fi àmì sí bí bí haúsá ti máa ń fi ọ̀bẹ fi àmì sí ẹran lára ó fi àmì sí lára wákọ̀ ládàá ó sì so nǹkan mọ́ ọrùn rẹ̀ tàbí kọ̀látùá ànẹ́bì fàmì sí ni èmi ni mo wé nǹkan mọ́ lọ́rùn. fún màbá àṣàbíyá ìlàlìbẹ̀t lẹ́yìn náà ó wá fi ẹran náà ó fi ránṣẹ́ sí Kaaba wà á kọ́ ọmọbìnrin Madina òun sì wà ní Madina ìyẹn bẹ́ẹ̀ bí ọdún kẹjọ ọdún keje fama haruma aleyhi seun kana lahu hilun kò wá sí kinní kan tó déwọ̀ fún nínú ohun tí wọ́n ṣe ní ẹ̀tọ́ fún ìyẹn ni pé kò lọ sí hajj ọkàn fi ẹran ọrẹ ó fi ránṣẹ́ sí kaaba ni so ẹni tó fi ẹran ọrẹ ránṣẹ́ sí kaaba òfin tó de ẹni tó gbé wúrù mí kò dé òun kókò tẹ́fẹ́ sọnù ok pé tó bá ra ẹran ọrẹ ránṣẹ́ sí Kaaba tí wò sì lọ gbé urumi òfin tó de onírùmí kò di ọ kókó ọ̀rọ̀ nìyẹn fama haruma aleyhi seun kana lahu hilun kò wá sí kinní kan tó di èèwọ̀ fún nínú ohun tí wọ́n ṣe ní ẹ̀tọ́ fún tẹ́lẹ̀. Hadis two sixty five ani Aisha radiyallahu anha. قالت أحد النبي صلى الله عليه وسلم مرة غنما láti ọ̀dọ̀ Aisha kí Allah yọ́nú sí ọ sọ pé ahada nabiyu ahada anabiyu sallallahu alayhi wa marotan ganama ní ẹ̀ẹ̀kan anabi fi ẹran àgùntàn ránṣẹ́ Kaaba. ó lu ẹran àgùntàn dípò ràkúnmí dípò màálù ẹ̀ẹ̀kan bẹ́ẹ̀ ó wáyé rí tó jẹ́ pé ẹran àgùntàn nànẹ́bì sẹ́ǹdì sí ilé ọlọ́run pé kí àwọn tí wọ́n lọ sílé ọlọ́run kí wọ́n lè rí nǹkan jẹ ẹ máa wo nǹkan ẹ̀sìn sọ pé tó fẹ́ lọ sí Mákà pèsè dání ok ẹ̀sìn tún wá pàrọwà fẹ́ẹ̀ tí ò lọ sí Mákà pé kó sẹ́ẹ̀dì oúnjẹ sọ́hùn kó sẹ́ẹ̀dì oúnjẹ sí ọ̀hún. sẹ́ẹ̀rẹ́ àwọn tí máa ń ṣe alálàájì ń bí skáàmù pọ̀ fún wa gan ni o <laughs> ah ìpolówó scam ọ̀pọ̀ fún wa gbogbo wọn tẹ́ bá ń polówó wọ́n mọ̀ ní oúnjẹ ọ̀fẹ́ òun lẹ́jẹ̀ ní eh, láàárọ̀ àti ní alẹ́ oúnjẹ ọ̀fẹ́ méjì oúnjẹ ẹran ọrẹ yẹn ni o àwọn àpolówó ẹ̀ bí ìgbọ̀gá sí pé àwọn ni àwọn ń pòfáìdì rẹ̀ kìí sáwọn o àwọn ẹran ọrẹ táwọn èèyàn ń rà ránṣẹ́ àwọn èèyàn ń ra ẹlòmíì lè ra ọgọ́rùn-ún ràkúnmí ẹlòmíì tí ó ra ọgọ́rùn-ún ràkúnmí pé àwọn àlejò ọlọ́run dùyúfù rahman ní ẹ máa ń pè wọ́n dùyúfù rahman àwọn àlejò ọba àjọkẹ́ ayé wọ́n wá ebi ò gbọ́dọ̀ pa wọ́n ló fi gásí pé tó bá lọ sí ájì kódà kó má mú owó oúnjẹ lọ́wọ́ ó jẹ àjẹyó ó tún mú wálé tọ́wá tó ń bọ̀ wọ́n ti rẹ ẹran yẹn gẹ́dẹ́ ìwọ náà wò tá máa tún ṣe ọdún tán ẹran yẹn ó tún pọ̀ rẹ gẹ́dẹ́ débi pé wọ́n tún máa gbé káàkiri kọ́ńtírì tí wọ́n máa gbé káàkiri kọ́ńtírì tí wọ́n bá ti parí ájì báyìí àwọn sódẹ́ǹtì míì ẹran tí ó jẹ fọ́dún kan ibẹ̀ ni ó ti mú un. ẹran tí ó jẹ kulè ọdún kan yóò ti múlẹ̀ torí pé iná yìí lọ <laughs> iná kì í lọ yóò ti fi sínú fúrísà yóò kàn ra máa gé ni kó ọdún kan ká lọ rẹran ní àtẹ̀ńdà. Hadith two six six Hadith two six six and Abi Hurairah. رضي الله عنه أن النبي صلى الله عليه وأن النبي الله صلى الله عليه وسلم رها رجلا يسوق بدنا قال اركبها قال إنها بدنا قال اركبها قال falakọ̀dìrọ̀ àìtuhu rọ̀kíbaha yusayiru nàbíyà sallallahu alayhi wa sallam wà náàlù fi unukiha. Hadith 266 an Abi Huraira látọ̀dọ̀ bàbá Huraira kí Allah yọ́nú sí i. Ó sọ pé anna nabiya sallallahu alayhi wa sallam dagudaju dagudaju anabi ọlọ́run anabi allah rọ àárọ̀jú lan orí ọkùnrin kan yẹ̀sùkù bá dáná tí ó ń fa ẹran ọrẹ ràkúnmí rẹ̀ ọfà lọ́wọ́ ọwá ń fà á lọ òun náà ti mú ẹran ọrẹ rẹ̀ ó ti mú dání gbogbo wọn wọn wọ́n wọ́n jọ wà nínú orí ìrìn àjò iṣẹ́ hajj so ẹnìkan ti wá mú ẹran ọrẹ rẹ ràkúnmí rẹ òun náà mú dání tẹ́ ń gbọ́ so dípò kó gun ẹran yẹn òun ti wò pé ìgbà tóun ti yọ̀ǹda ẹ̀ fún àlọ́ òun ò tún gbọ́dọ̀ gùn ún mọ́ ọ wá ń fa ẹran ọrẹ yẹn ó ń fà á lọ. ànábì wa rí i tí ń fa ẹran lọ à ìrìn tí èsì ẹ̀rìn kékeré à ànábì wa ní irikabua gùn gùn ràkúnmí yẹn ọwọ́ ní à iná ha bàdànà ó ní à ẹran ọrẹ ràkúnmí ni ẹran tí mo fẹ́ fi ta ilé ọlọ́run lọ́rẹ ni ànábì tún sọ fún wípé irikabua gùn. falakọ́dé rọ̀ àìtúhu rọ̀ kíbaha ẹni tó gbàdí sí wá ìyẹn àbú rírà ó ní mo rí i mo padà rí ọkùnrin yẹn rọ̀ tó wá gùn ún yusayiru nabiya sallallahu alayhi wa sallam tí ó ń tẹ̀lé àṣẹ ànábìwa muhammad lórí rẹ̀ wà náà lù fi ònùkìhà ó sì ti so bàtà mọ́ ọrùn ràkúnmí yẹn láti fi ṣe àmì pé ẹran yìí o ẹran ọrẹ ni ẹran yìí o ẹran ọrẹ ni so yẹn túmọ̀ sí pé pé o máa fi ẹran tọrẹ ìyẹn ò túmọ̀ sí pé kẹran máa rìn lọ kí wọn náà wá máa rìn sẹ̀ rárá ọlẹ́tọ̀ láti ṣe kí ni o láti gùn dé mọ́kà. وفي لفظ قال اركبها ويلك في الثالثة أو في الثانية nínú ẹ̀gbà wa kan ànẹ́bì sọ nígbà kẹta fìfáàlìfà ọ̀fìfáàníyà tàbí nígbà kejì pé irikabuha, wáyìlákà gùn ìgbéni fún ọ à ó ń fìyà jẹrẹ ẹnìyẹn náà làkúnmí wàá rìn lọ ìwọ náà wàá rìn lọ ohun tó yẹ kó gbé ọ sọ̀rọ̀ torí pàwọn lárúbáwá tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú ohun táwọn kà kún àpọ́nlé fún ẹran ọrẹ ni pé níwọ̀n àgbà tó ti sàmì sí lára pé ẹran ọrẹ ni o ò ní gùn mọ́ níwọ̀n ìgbà tó o bá ti ṣe àmì sí lára pé ẹran yìí o ẹran ọrẹ ni ò ní gùn mọ́ ànábì wa jẹ́ kó yé wa wípé o lè gùn nígbà bá ti já sí pé kàábà náà ni ò ń lọ gùn lọ ọbẹ̀. Hadith two six seven Ani Ali kọ́l Amara ni Rasulullah sallallahu alayhi wa sallam. أن أقوم على بدنه وأن أتصدق بلحمها وجلودها وأجلتها ولا أعطي الجزار منها قال nahnu nu'tihi min indina. Hadith 267. Àní Ali láti ọ̀dọ̀ Ali. Kọ́l ọsọ sọ pé Àmàrà ni Rasulullahi sallallahu alayhi wa sallam. Òjíṣẹ́ Allah pa mí láṣẹ pé, "A na àkùmá àlà bùdì pé kí n mójútó àwọn ràkúnmí ọrẹ rẹ̀ kí n mójútó àwọn ràkúnmí ọrẹ rẹ̀ wàá àtàsọ́dàkọ bìlàmíà àti pé tá a bá ti pa tán tá a bá ti sáyẹn tán kí n fi ẹran ara ràkúnmí yẹn kí n fi tọrẹ wàjúlúdìhá àti àwọn awọ ara rẹ̀ kí n fi tọrẹ wá àjì láti hà àti àwọn gàárì ìtá ìjókòó rẹ̀ tó ń pè ní gàárì ìtá ìjókòó rẹ̀ kí n fi tọrẹ torí pé ní ìtá ìjókòó fẹ́ máa ń ṣe é sí i ìyẹn náà kọ́ bọ̀ rẹ̀ lọ wàhálà ohun kí n má fún ní nǹkan kan nínú ẹran náà o gẹ́gẹ́ bí owó ọ̀yà gẹ́gẹ́ bí owó ọṣẹ́ nahanu nùtí ìmìnà ìdìnnà àwa láàfún ní owó ọṣẹ́ látọ̀dọ̀ wa so tó fẹ́ fún ní nǹkan kó jẹ́ ọrẹ kọ́mọ̀gà sí wípé nínú ẹran tá a láti yọ̀ǹda odidi ẹ̀fọ́ lọ́wọ́ a wá yọ ibì kan bẹ̀ tí ó máa dúró gẹ́gẹ́ bí owó ọ̀yà fún alápàtà àwọn awọ ofu ní a fún alápàtà a fún ní owó so fi gá pé tó pa ẹran rẹ tàbí ọ̀pọ̀ ẹran ọdún léyà má bá alápàtà negotiate pé ẹ èwo di owó báyìí nínú ẹran tẹ́ pa yìí ṣé kò mẹ́ni ó kún lẹ́ẹ̀mú lọ ni tàbí ọrùn ẹran lẹ́ẹ̀mú lọ pẹ̀lú àníyàn pé owó ọ̀yà nìyẹn ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ó fún ní owó iṣẹ́ lọ́tọ̀ tóun náà bá wà nínú ẹni tí ó bùkátà sí ẹran ó fún náà ní ẹran lọ́tọ̀ hadith two six eight two six eight. عن زياد ابن جبير قال رأيت ابن عمر رضي الله عنهما أتى على رجل قد أناخ بدنته ينهرها قال ìbáfíà kiyama kìyàmà mùkọ̀yádà sunnata muhammadin sallallahu alayhi wa sallam hadith 268 six eight látọ̀dọ̀ ziyad ọmọ jubair ó sọ pé rọ̀háìtù ibùnà Umar ó ní mo rí ọmọ Umar àtà àlárọ̀ jùlẹ̀ ó wá bá ọkùnrin kan ọkùnrin yẹn kọ́dí ànáhà bàdànátàhù ọkùnrin yẹn ti dárakùnmí rẹ̀ ó ti dagúnlẹ̀ ó ní kírakùnmí yẹn kó kúnlẹ̀ ìyẹn ní haruha ó fẹ́ gun ó fẹ́ pa ràkúnmí yẹn ó kọ́kọ́ wá ní kí ràkúnmí yẹn kó kúnlẹ̀ kó wá gún wọ́n máa ń gún ràkúnmí ni wọ́n ìdú lọ́rùn. ọmọ Umaru wá bá ẹni tó fẹ́ pa ràkúnmí yẹn ó bá sọ fún mi pé ibà áfíríkà kìyàmọ̀ ní kó dìde ní kí ràkúnmí yẹn ṣe kí ni o kó dìde mọ̀kọ́ yádà kó o ṣẹ̀ wá ká apá kan rẹ̀ kó o so apá kan ọwọ́ rẹ̀ báyìí kó o so mọ́ lára báyìí mọ̀kọ̀ yádà gbé e dìde kí ó wà ní ìdúró tí wọ́n ti máa so ọwọ́ òsì rẹ̀ mọ́ lára ok ní kí ràkúnmí ó dìde kó wà nínú rò kó wá mú ọwọ́ òsì rẹ̀ kó wá ka mọ́ lára báyìí kí o sì gun sunnata muhammed sallallahu alaihi wasallam ihe ìyẹn ni suna anabi ìyẹn ni pé tá a fẹ́ pa ràkúnmí ràkúnmí ò ní wà ní ìkúnlẹ̀ yọ wà ní ìnàró ọwọ́ òsì rẹ̀ lẹ́ẹ̀kan mọ́ lára ẹsẹ̀ ti ọ̀bẹ bọ ibi tí wọ́n máa ti obe bọ̀ ní ara rẹ̀ ìyẹn ni suna ràkúnmí pípa. ẹ jẹ́ kí a dúró ń bẹ̀ yẹn. ẹ ká dúró ń bẹ̀ yẹn nítorí àwọn National Blood Service Commission Ti akéde wọn tí wọ́n sì ti dé àwọn tí wọ́n máa gba ẹ̀jẹ̀ ọrẹ lára wa tí a kéde wọ́n ti dé báyìí so ká lè yanjú àwọn nǹkan míì tí a fẹ́ ṣe sódà